àwọn ní ká bára wa sọ̀rọ̀ nítorí pé àsìkò tá a ní kéré ní ó jẹ́ kí n tètè lọ síbi àwọn kókó ń ta fẹ́ sọ̀rọ̀ lérí ẹ̀ ìtìbáwù sálẹ̀f lèmọ́dà kí ló dé tó fi jẹ́ pé dandan wo ko báyìí sà ìtẹ̀lé sálàf àti rẹ̀ ṣinṣe kí ló dé tó fi jẹ́ pé ẹ̀sìn wa kò tí ì lálàáfíà àfi ká tẹ̀lé àwọn sálàf nínú àwọn nǹkan tá a fẹ́ gbé yẹ̀wò ní abẹ́ ọ̀rọ̀ yìí àwọn ọ̀nà tá a pín ọ̀rọ̀ yìí sí mọ́ni homo salaf tẹ́gbẹ́ tá a bá ní títẹ̀lé salaf ẹlòmíì lè rò pé kí ni salaf àwọn ṣéèkù ṣéèkù náà salaf ni wọ́n tẹ́gbẹ́ tá a bá ní ká wò nínú èdè asalaf ó wà alimutakọ̀dìmùn àwọn tí wọ́n ti ṣáájú bàbá bàbá wa náà ó náà ti ṣáájú gbogbo àwọn bàbá dámà àwọn bàbá gbogbo wọn náà salaf náà ni wọ́n tá a bá ní ká wò ṣùgbọ́n mẹ́rin wo mo sálà àwọn wo là ń pè ní sálà ta ní bá a ti fẹ̀sìn wa tẹ̀lẹ́sìn wọn ẹ̀sìn wọn ò tí ì lálàáfíà. ẹlẹ́ẹ̀kejì ojúbù ìtìbá ìsálà kí ló sọ di dandan ipe túláàsì agbọ́dọ̀ tẹ̀lé àwọn sálà. ẹlẹ́ẹ̀kẹta mahiya da'watu sàlàfíà kí ni gàdá ń pè ní dáwà sàlàfíà kí ni hakíkọ rẹ̀ gan. àríkánu da'watu sàlàfíà àwọn orígun wo ló ń bẹ fún dáwà sàlàfíà ahadafu da'awati salafiya kí ni àwọn afọkàntẹ̀ tàbí àsùnta eléyìí táwọn eléyìí bolè pè ní aims and objectives tó ń bẹ fún da'awa salafiya manhaju da'awati salafiya kí ni àwọn manhaj ìlànà tó ń bẹ fún da'awa salafiya al-ijtihad wa taqlid fi da'awati salafiya kí position ijtihad àti taqlid nínú da'awa salafiya àdìáyà fi sàlàfíà aw ṣubuhati fíà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó wá ń jẹ́ rújú léni táwọn ènìyàn kan ń gbé káàkiri tó ń ṣe sàfitì ẹ̀ sí sàlàfíà tí èdè ẹ̀ di sàlàfíà tí ò ní kẹta ṣe pẹ̀lú ọ̀rọ̀ sàlàfíà táwọn èèyàn fi ń dá wàhálà alẹ́ láàrin àwọn ènìyàn ṣùgbọ́n eléyìí náà inṣàlá pẹ̀lú yọ̀ǹdọ́ lọ àmẹ́nu bá alákọ̀ọ́kọ́ nú ẹ̀ tó bá ní asálàf nínú èdè lárúbáwá aslu kelma ya min salafa sin lam fa salafa ayé bimana mọ́dọ̀ wàtàkọ́dàmà wàsábàkà òun náà ni pé kí nǹkan kan ó ṣáájú nǹkan tó ti ṣẹlẹ̀ síwájú bimana salafa takuru salafa lahu amalun salih wọ́n lè sọ ẹni yìí ó ti ti ìṣẹ̀rẹ̀ síwájú asalaf jamu rẹ̀ ni aslaf. كل من تقدمك من آبائك وذوي قرابتك nínú èdè òun náà làwọn tó ti ṣáájú wa yálà àwọn bàbá bàbá wa ní nǹkan kan ó ní sálàfù wa ni kódà tábà ní ká fojú èdè wo ẹ̀yin tẹ́ bá jẹ́ ìran ọmọ Yorùbá Odùduwà sálàfù yín ni so ti wà báyìí nínú èdè wàmọ́dé abu ojú ọ̀nà àwọn sálàf ní kúkúrú náà ni mọ́dé abu ojú ọ̀nà àwọn tí wọ́n ṣáájú. wàmílẹ̀ qawluhu ta'ala kulu washrabu àníhà bima aslaftum fil ayyamil khaliya hay bima qaddamtum. nínú èdè ìtumọ̀ asilafa ọ̀nà nìkan tí yẹn ti síwájú ọlọ́run ní kulu nígbà tọ́mọ àlìjẹ́nà bá wọ àlìjẹ́nà ọlọ́mọṣẹ́ kàwá kunu wọn ọlọ́run ní àmọ̀ sọ pé ẹ máa jẹ ẹ máa mu bima aslaftum hay bima qaddamtum látara nǹkan tẹ́ ẹ ti tì síwájú nígbà tẹ́ ń bẹ láyé hada asalaf bimaana mọ́dọ̀ kọ́dàmà tẹkidim níta tì síwájú tá a ṣe síwájú hada fi majalè lọ́gàwé nínú èdè. sùmọ́tà abáníká wo nínú sẹ̀ríà tàbí inda ulama fi ìtìbárì lè muhakkikin kí ni kata ń pè ní salaf. kò sí àyè nítorí pé oríṣiríṣi àwọn nǹkan mi ń bẹ aha tọ wọn ní lárúbá yẹn ti fẹ́ máa pọ̀ nínú ọ̀rọ̀ kò sì fẹ́ jẹ́ káwọn èèyàn gbọ́ yé bó tilẹ̀ jẹ́ pé ó jẹ́ nǹkan tó bà nínú jẹ́ lárúbá gbọ́dọ̀ máa jẹ́ nǹkan tí ó jẹ́ ká máa gbọ́ yé ni ṣùgbọ́n inṣàlá o àá padà lọ síbi e, Yorùbá dáadáa ṣùgbọ́n àwọn nǹkan mìíràn bẹ̀yìn onímọ̀ Yorùbá tí yóò fi júwe. ní kúkúrú tí wọ́n bá ní sálàf àwọn wàhálà kan ṣẹlẹ̀ láwùjọ wa lẹ́nu tó ṣe wípé àwọn ìṣesí ìpèpè àwọn nǹkan kan mọ́ra ẹni ó ń ṣẹlẹ̀ táwọn èèyàn sì ń ṣe àgbọ́yé nǹkan yẹn gbọ́ dé ìgbẹ́lú mi àwọn ọ̀gá ah, èmi ni kíní kan báyìí ìwọ ni kíní kan báyìí ìwọ ni kíní kan báyìí lápèjúwe ọba tí ọ̀rọ̀ ahalùsùnà tó ń ṣẹlẹ̀ ẹlòmíì yóò ní ah, èmi èsì yẹn ah, ni yóò ó sáré pé nítorí pé kíni àwọn èèyàn ọmọ àkíkọ ìtumọ̀ yẹn gan-an ẹlòmíràn gbé ah irú ẹni tẹ̀jẹ́ sálàfí wa ẹ̀ àwọn ọ̀hún àwọn sálàfí o ah ṣé wọn rọrùn kí mùsùlùmí sọ pé òun ti sálàfí kò pọ́sibù tó o bá jẹ́ sálàfí ta ló fẹ́ fi ẹ̀sìn ẹ jọ. so kí ni nǹkan tó wà ń bẹ̀ ni pé ṣùgbọ́n ìgbà míì máa ń bẹ àwọn nǹkan míì wọ tá a lè máa pè ní nǹkan bíi political undertone àwọn ìyọ́lẹ̀ fi nǹkan míì pamọ́ sábẹ́ sáwọn èèyàn yóò wá da ìrújú àti àìmọ́gbọ̀yé àìmọ́gbàgbọ̀yé nǹkan yẹn yóò dálẹ̀ láwùjọ àwọn yẹn ó ṣe é kótó báwọn tán gbé nǹkan yẹn kalẹ̀ ni wọ́n fi sí àbí káwọn èèyàn kan máa mọ̀ ṣàfitì nǹkan yẹn sára wọn káwọn èèyàn má balẹ̀ gbọ́yé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wàhábísìm àwọn èèyàn kan náà mọ̀ mọ̀ pé àwọn èèyàn ṣe wàhábí o ẹni tó bá ń sọ̀rọ̀ nípa àkídà àwọn wàhábí ni mọ̀ ń ka ọ̀kan ní tura àwọn Sheikh Adam Abdullahi alayhi lọ́dún kọ́ lọ́wọ́ bá kọ́ bá ayọ́ ní sí bàbá àti tura kan tí wọ́n kọ láti lè fi kí ọmọ bàbá Sheikh Tawbani ọ̀kan náà àwọn bàbá Sheikh Adam ni ìgbà tó ti Saudi dé wọ́n wá kọ tírà yẹn láti lè fi kí káàbọ̀ ìgbà tí wọ́n wá ń ka tírà yẹn wọ́n ń kọ́ bẹ̀ pé tọ̀ nínú àwọn nǹkan táwọn ń páyà lé lórí ìgbà táwọn gbọ́ pé ń lọ Saudi ni wípé kọ́mọ́ wàá dé kọ́mọ́ wàá di wàá bí kọ́mọ́ wàá dé kọ́mọ́ wàá sọ pé gbogbo nǹkan ni bídí àtúgbà àwọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bó sì lọ náà ló ṣe dé ó sì tún wà lójú ọ̀nà sófin rẹ̀ Allah akbar ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ yìí kí ni mo fẹ́ fà yọ̀ ń bẹ̀ ni pé fíkìrà àwọn lórí ọ̀rọ̀ wàhábíyà yẹn وتري فكرة خارجة عن الإسلام فكرة جديدة wọ́n rí bíi fikra tuntun bẹ́ẹ̀ sì ni mi rò pé muhammad bin abu wahab sọ pé wàá bíi zimuri so ọ̀nà kejì ni àwọn mi lè mọ̀ọ́mọ̀ wọ́n lè mọ̀ọ́mọ̀ rú ìrújú kalẹ̀ lérí àwọn tẹ́símíyà kan láti fi create problem fún umar islam so ìdí nítorí dẹ́gbẹ́ tá a bá ń sọ̀rọ̀ nípa sàlàfíà mọ́ni humus salaf àwọn wo ni salaf at the end of the day tá a bá parí ọ̀rọ̀ lérí ẹ̀ gbogbo wa láàzọ pé sàlàfí gbogbo wa. kò sẹ́ni tí sọ fún wọn èsì sálàfù sálàfì ọlọ́mọdé ẹ̀sìn wa ni aláhùnmọ̀ ìjà lẹ́mìnà sálàfì yìí so obìnrin wa náà mọ̀ jẹ́ tọ́ ìyàtúbárù muhakkikin wọ́n ní àwọn wo ni salaf wọ́n ní umul jama'atul mutaqaddimun min as-sahaba والذين تبعوهم بإحسان من أصحاب القرون المفضلة الثلاثة ومن حذا حذوهم زوجين على الحق حتى قيام الساعة wọ́n láwọn wo làwọn táwọn ní salaf wọ́n láwọn náà ni àwọn ọ̀pọ̀ tiẹ̀tiẹ̀ nínú àwọn tó ti ṣáájú nínú àwọn sọ̀hábà pàápàá jùlọ àwọn jẹ́ tí wọ́n ń bẹ lásìkò àwọn ọgọ́rùn-ún ọdún márùn-ún ọgọ́rùn-ún ọdún mẹ́ta tó tẹ̀lé ọgọ́rùn ọdún mẹ́ta lásìkò kọ́rùnù sẹ́ńtúrì tànẹ́sọ̀lá alqurunul mufaddala àwọn yẹn àwọn sálàfù ni wọ́n bákan náà gbogbo àwọn tí wọ́n tó wá ń bẹ lórí gìgísẹ̀ ìlànà wọn yẹn náà àwọn yẹn náà sọ pé tó àwọn gbé àgbóyè àwọn lórí ipa àwọn sálàf so pẹ̀lú ọ̀rọ̀ yìí yóò dòkó yìí wá wípé àwọn tá à ń pè ní sálàf ó là àwọn tó ṣe wípé talakawna fahamadin bimaana kalima mina rasuli sallallahu alayhi wa sallam wọ́n gbọ́ àgbóyè ẹ̀sìn láti ọ̀nà àṣàlàf pé nǹkan kan bẹ nínú ìmọ̀ islam kò sí mọ́ láyé sìn nínú ìmọ̀ islam wọ́n ń pè nǹkan kan ní atawatur atawatur ìdánpẹ̀ ní tawatur ni wípé anabi sọ fún ọ ìwọ náà bánabi ti sọ yẹn náà ìwọ náà tó sọ fún ẹlòmíì ẹlòmíì yẹn náà bóyá sọ fún òun náà tó sọ fún ẹlòmíì hasa tawatur dágbẹ̀ ní tawatur nìyẹn ìtàwọn sálàfù máa ń ṣe nìyẹn wọ́n bí àyà kan sọ̀kalẹ̀ wọ́n mọ ìdí torí wọ́n táwọn náà bá wá gbọ́ àwọn tó tún tẹ̀lé wọn náà wọ́n sọ fún ẹ pé níjọ́ báyìí mo wà ń bẹ̀ báyìí tí nǹkan báyìí báyìí tó ṣẹlẹ̀ wọ́n sọ fáwọn yẹn àwọn tó tún tẹ̀lé wọn náà ó tún gbọ́ lẹ́nu àwọn yẹn pé lágbájá nínú àwọn sàbí ó mi báyìí wípé níjọ́ báyìí ànábì sọ báyìí báyìí báyìí báyìí lórí àlámọ̀rí ẹ̀sìn ìdí àti sheikh islam bin tèmi àkọlọ́wọ́ bá kọ́ bá ayọ́nu sí ó ní tafsiru salaf ahra wa aslam ó ní tafsiru ọ̀rọ̀ táwọn salaf bá sọ ó lóun ló dáa jù òun ló sì táwọn sọláfù bá rò pé ìtumọ̀ ọ̀rọ̀ yìí ni nítorí pé kíni kò sẹ́ni tó lè wá sọ́gbọ́n nínú àwọn táwọn bẹ ní ìsìn bíkọ́ àti ń bẹ̀ àwọn sọláfù yẹn ìṣíjú wọn ló ṣe táyà yẹn fi ń sọ̀kalẹ̀ ìdí táwọn bíbi ṣe nǹkan kan lásìkò kan wọ́n mọ̀ tí wọ́n yẹn bá ń sọ pé náà bó ṣe rí ni kò sẹ́ni tán bí dáa tó bẹ̀ tó gbọ́dọ̀ máa jiyàn sòlẹ́ tó ń túmọ̀ sí wípé tó máa àwọn hmm, nas kọrin ni àwọn tó lóore jù nú èèyàn òun náà làwọn tó ní gbogbo ọ̀nà tí èèyàn fi máa lóore thumma alladhina yalunahu àwọn tó tẹ̀lé wọn thumma alladhina yalunahu lẹ́yìn náà àwọn tó tẹ̀lé wọn so wàhùn ahàwùlà humus salaf àwọn táwọn kò ní salaf nìyẹn àwọn tí wọ́n gbàgbọ́ yé Islam bó ti tọ́ àti bó ṣe yẹ ẹ sì rí i pé Yorùbá bọ̀ wọ́n ní tí omi bá ti jìnnà sí orísun ẹ rí i pé dàrúdàpọ̀ ti máa ṣẹlẹ̀ bóyá ibi tó mi ti ń sun ni tó bá di pé àwa lọ ń pọn nísàlẹ̀ ń bẹ̀ ẹ́ rí ibi tó ti ń sàn lọ yóò ti máa kọ́ oríṣiríṣi ìdọ̀tí ìwọ tó bá lọ ń pọn sàlẹ̀ yẹn bí irúurú nǹkan kan ló mọ̀ ṣùgbọ́n tó wá bù níbi orísun rẹ̀ gan tí ẹ̀yẹ́ máa mọ́ jù yẹn lọ àwọn sálàfù ni mọ́ńbà wòlẹ̀ ẹ̀lì àwọn ni orísun ìmọ̀ torí pé wọ́n gbà bó ṣe wá gan láti nàá Muhammad sallallahu alaihi wa sallam bàbá ṣe mistake kékeré kan Kùránì ó sọ̀kalẹ̀ Kùránì máa sọ̀kalẹ̀ lérí ẹ̀ ní ìsìn tá a bá ṣe ní tí ọ̀dà ṣe àyà Kùránì kan sọ̀kalẹ̀ ní Islam èyí tó الإسلام بمعنى بأكمله كان مجسدا في فهم السلف الصالحين islam ní pípé islam ẹ máa wọ àwọn sọláàfù gan tábà ń ka hadith sàbẹ́mi ọjà lè yóò ní kí ẹ jẹ́ confidently ó ń sọ authoritatively lẹ́ni tó ń fi sọ̀yà pé no ọkọ̀ ojú ẹ̀ òun rí báyìí yóò ní ẹ jẹ́ kí n kírun ànábì fún yín ẹ jẹ́ kí n ṣàlàyé bá nàbí ṣe ń ṣàlùwàlá fún yín ta sọ bẹ́ẹ̀ nú àwọn àtàwọn jẹ́ kálá fún gbogbo àwọn nǹkan yìí ó jẹ́ ká mọ̀ wípé tá a bá fẹ́ mú ẹ̀sìn ànábì tún máa ń sọ gan wípé tó o bá fẹ́ gbàgbọ́ yẹ kùránì lọ bá sàbí báyìí ẹni tó bá fẹ́ mọ kùránì gọ́dùn kàmá anzala Allah tẹ́bọ́lá ń ṣe sọ kalẹ̀ gẹ́gẹ́ kọ́ lọ bá sàbí báyìí àmì ìrọ̀pá ànábì sọ pé kọ́ lọ bá wa nítorí pé ànábì mọ àwọn tó ń filẹ̀ ànábì wa tí wọ́n jẹ́ alákùnlọ́wọ́ fún tí wọ́n dùn gbámúgbámú tí wọ́n dùn lẹ́yìn rẹ̀ nànàbí wàá fi ń bọ̀rọ̀ yẹn lọ wípé látàṣubú asuhabi ẹnikẹ́ni nínú yín èébú àwọn sàábẹ̀ mi kọ̀tọ̀ sí yín lẹ́nu pẹ̀lú kò sí ń tẹ́ ẹ lé ṣe kódà kẹ́ ẹ ná náfàkọ̀ tó ṣe gédé òkè oṣooṣù dáhàbàn láì yábùlógù múdà múdàhùn wala nasifa kò lè ṣe déédéé múdù kò lè ṣe déédéé òǹdíwọ̀n múdù kan nínú nǹkan táwọn sàbí tẹ bá ná gold tó tó òkè Uhud kò lè ṣe déédéé múdù kékeré báyìí nínú iṣẹ́ táwọn sàbí ṣe kódà kò lè ṣe déédéé làjì múdù nínú tí wọ́n ṣe umu salaf àwọn tí ń jẹ́ salaf nìyí. àlàyé yìí nìkan ò tí ì wá tó ọlọ́run ọba ọba àlékè ọlá sọ fún anusratu tauba a'udhu billahi minash shaitani rajim ọlọ́run as-sadiquna al-awwalun minal muhajirina wal ansar ọlọ́run ní àwọn ẹni ìṣáájú tí wọ́n ti gbà wájú a lè sọ fún wa pé sálàfà bìmánà sábàkà idan kọ́lá Allahu ta'ala asàbìkún ayé asàlìfún aláwàlì aláwàlì ọlọ́run ní asàbìkún àwọn tí wọ́n ti gbà wájú minal aláwàlù nínú àwọn ẹni àkọ́kọ́ minal muhajirina wal ansar nínú àwọn tí wọ́n bá nàbí ṣe hijira láti maka lọ madina wàlẹ̀ ansọ́rù àtàwọn tí wọ́n gba àwọn tó wá láti maka tí wọ́n gba àwọn lálejò tí wọ́n gba àwọn tọwọ́ tẹsẹ̀ walladhina taba'uhum bi ihsan àtàwọn tí wọ́n tẹ̀lé àwọn sọ̀hábà yìí bi ihsan pẹ̀lú dáadáa Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah akọ́lọ́mọ̀ bá kọ́ bá ayọ́ nísì ó ń sàlàyé ìdánpẹ̀ níbi ihsan bákan náà àfọ àwọn aṣọ Imam Shawkani òun náà sàlàyé ẹnu tíra ìdánpẹ̀ ní al-qawlul mufid ó níbi ihsan ayé bìgírì tẹ̀kẹ̀yìtì wọ́n ń tẹ̀lé àwọn èèyàn yìí pẹ̀lú dáadáa pẹ̀lú wípé wọ́n ó tẹ̀lé wọn pẹ̀lú ẹ̀rí pé ànábì sọ báyìí wọ́n ó sì dì í mú wọ́n ó sì máa tẹ̀lé nítorí pé wọ́n làlí náà tábà ń hùm yìí àlàdí náà tábà ń hùm yìí ó fi màjálù lẹ̀ ó fà yé lẹ̀ fáwọn kan tó tún bọ̀ lẹ́yìn tó ń bọ̀ lẹ́yìn ṣùgbọ́n àwọn èèyàn yìí wọ́n ń tẹ̀lé rípa àwọn sálàf bí ihsan pẹ̀lú dáadáa pẹ̀lú àníyàn wípé ń bọ́n ṣe ṣé làwọn náà ti fẹ́ máa ṣe àní lékún àdẹ̀ ní dínkù àwọn ẹlọ́wọ̀n bá ń ròyìn bíi ọlọ́run bá ní gbogbo àwọn tán bá rí bẹ́ẹ̀ radiyallahu anhum kí lọ́lọ́run sọ ọlọ́run ní alladina kanu ala afari salaf ìtumọ̀ ayà yìí nìyẹn so ẹ̀rí pé wàá yà ẹ̀ lẹ́nu lẹ́nu kẹ́nìkan sọ pé òun ìṣe òun ìṣe sálàfí òun ò tẹ̀lé ojú ọ̀nà sálàfí sọ ọ̀rọ̀ ọ̀rùn kéèyàn sọ bẹ́ẹ̀ torí pé tọ́lọ́run sọ wípé àwọn tán ṣáájú àwọn tó tẹ̀lé wọn àwọn tó wọ́n tó ń fi ìṣesí wọn tẹ̀lé àwọn tó ṣáájú kí ọlọ́run lóhun ṣe fún radiyallahu anhum ọlọ́run ti yọ́nú sí wọn nínú suratu tawba láàyè míì nú al-Qur'an ọlọ́run بنا ní àwọn من minash shaitani rajim النساء nisa wa الرسول من بعد ما تبين ba'di ma tabayyana lahul huda ọlọ́run ní gbogbo ẹni tó bá gún rí tó ya pa òjíṣẹ́ ọlọ́run lẹ́yìn ìgbà tó náà mọ̀ ti dé wá bá wa yattabi'u ghayra sabilil mu'minin kí wọ́n á lọ ń tẹ̀lé ojú ọ̀nà èyí tó ṣe pa sí tó yàtọ̀ sí ojú ọ̀nà tí gbogbo mùsùlùmí wà ojú ọ̀nà wo ni gbogbo mùsùlùmí ọ̀nà ojú ọ̀nà àwọn sálàf àgbékalẹ̀ láti àsìkò àná Muhammad sallallahu nǹkan tó ń tẹ̀lé yẹn wa nuslihi jahannam adẹ sunna jahannam wa sa'at masira kéèyàn wá wọ náà jọgbìn dàlkìyàmà pẹ̀lú gbogbo wàhálà nídìí ẹ̀sìn yìí ká ọlọ́run wa sa'at masira ó burú. ìyẹn tún àgbẹ̀dẹ̀ náà háyà yìí èèyàn pín sọ́nà méjì ẹni tó gbé ẹ̀sìn rẹ̀ lórí bí ṣe ń bọ̀ látòrí ànúgbà sálàm tó fi dórí àwọn sọ̀hábà tó dórí àwọn tọ́ntẹ̀lé àwọn sàbí dáadáa tó gbẹ̀sìn ẹ̀ lérí wọn lórí bọ́ọ̀dé ṣéun àti ẹni tó gbé ẹ̀sìn rẹ̀ lórí gẹ́rà tẹ̀bílẹ̀ mọ̀mẹ́ni ọlọ́run dẹ̀ sọ́n tó ń sì fẹ́ nìkan kan àwọn tó gbé tiwọn kalẹ̀ lórí bọ́n ṣe fẹ́ pẹ́ ọ̀dà bá àwọn tàbí ọba tiẹ̀ ṣe ọ̀dà báyìí náà ọlọ́run ní nuslihi jahannam ọlọ́run ò pẹ́ sọ ọlọ́run yóò wọ̀ náà. anabu muhammad sallallahu alayhi wa sallam idikana ti sunna mufassiratan lil qur'an sunna anabu muhammad sallallahu alayhi wa sallam òun máa ń ṣe àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ nípa kíni o nípa qur'an ẹ̀rí ayé àtọ́lọ́run ẹni tí o bá ti fìlà lẹ́rẹ̀ tẹ̀lé bá nàbí ṣe gbé kalẹ̀ báwọn sábẹ́ ṣe gbé yóò wọ̀ náà jahannam olówó àlọ́ ṣe dídí ọ̀rọ̀ tánàbí wa muhammad sallallahu alayhi wa sallam sọ òjíṣẹ́ ọlọ́run ọba ní kullu ummati yadkhuluna aljanna arábìnrin gbogbo àlehùnmọ̀ mi ni ó wà aljanna illa man aba àyàfẹ́ tó bá lóun ò ní wà aljanna àwọn sábẹ́ wa béèrè pé taale ni yóò sọ fún man wàkí wàkọ́lù ya rasulillah man ya aba ya rasulillah taale yóò nínú ẹgbà wa mi òṣìṣẹ́ ọlọ́run ọba ní ìsìláàmù àwa àlèwúmọ̀ wọn á pín sí ó ti sọ àwọn kan síwájú nítorí àsìkò ọwọ́ aláwọ̀ àlèwúmọ̀ á pín sọ́nà mẹ́tàléníàádọ́rin ọwọ́ ní gbogbo wọn fi nà ìlà fẹ́rẹ̀kọ́ àwọn mi là wà àhìdá àyàfi ẹyọ kan ṣoṣo àwọn èèyàn á bèèrè pé àwọn làwọn ẹni náà ànábì ní àwọn tó yẹ pé alẹ́dínà kánú alámẹ́sìlẹ̀má ana àléhi wa ashabi ànábì láwọn tán bá ń bẹ lórí tẹ́mi ànábì dúró lé lórí àtàwọn sàábì mi hàdà mahanil salaf ìtìbà salaf kódà ká mọ̀ fún nítumọ̀ kínní kankan lẹ́ẹ̀tọ́ tó máa pé gbogbo mùsùlùmí náà ni ó kó yìí bára rẹ̀ pé òun tẹ̀lé ojú ọ̀nà sálàfù kódà tá a bá ń wọ ọ̀pọ̀lọpọ̀ sí àjùkọ́rọ̀ yóò tó máa tíyàn bá ń ka àwọn tíra àwọn èèyàn ní kà mọ́ jazama bihi as-salafu salihun nínú tíra àwọn gẹ́gẹ́ bá àwọn ẹni rè ṣáájú wọn ti sọ. sọ lẹ́ẹ̀tọ́ tó máa pé tá a bá ń tọ́ka sí pé àwọn wo làwọn ẹni rè yìí òun náà ni àwọn tí wọ́n ṣe kí òjíṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam nínú àdìsí àfọwà muslim gbà wá òjíṣẹ́ ọlọ́run bá ní la tazalu min ummati ta'ifa zahirina ala al-haqqi la yadurruhum man khadalahum hatta yuqatilu kadhab òjíṣẹ́ ọlọ́run bá láwọn yẹn kọ́ mọ̀ bẹ́ẹ̀ náà àwọn àlè umar mi àwọn ò dúró lórí òdodo kódà gbogbo àwọn tábà ń fẹnu àbùkù kàn wọn kò ní túrun kankan lára wọn wọn kò sí ìtọ́ kàn wọn àwọn yorùbá sọ pé ẹ kìnnìkan ni wọn ò ní dáhùn wọn ò dúró lórí òdodo yẹn títí tí dàjà ló fi jáde ìyẹn tó ń gbé títí tí òpin ayé ó dé wọn lè má pọ̀ bẹ̀ tí wọn ó dúró lérí so àwọn wo dẹ̀ làwọn ẹni náà gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé ẹ̀ òun náà làwọn ẹni tó yẹ pé wọn ò tayọ wọn ò gbẹ́sìn wọn kọjá bọ́lọ̀ sí sọ́bà náà sálàmù sí ni àdúrà wọn sàbẹ̀ ṣe ṣàlàyé afọwọ́ òdẹ́fà bùnú yamani kọ́lọ́mọ bá kó bá yẹnu sí olóòmọ ń bi àná àwọn èèyàn máa ń bi ànábì bí ìlọ́wọ́ ànábì nípa dáadáa ó ní wà kúntù as'alu wa ni shar mukhafata an yudrikan olóòmọ máa ń tẹ́lẹ̀tẹ́lẹ̀ awala láìpọ̀ àìmọ̀kan ọlọ́run wá gbére ànábì dìde wá bá wa láti lè fi wá mọ̀nà ǹjẹ́ lẹ́yìn ìgbà tí wà ànábì tún dé ìjà burú mi tún máa ṣẹlẹ̀ ànábì ni nà bẹ́ẹ̀ ni àbúrò ṣẹlẹ̀ ọ̀rọ̀ yìí pọ̀ nítorí àsìkò ó tún mi ànábì ni àbúrò ṣe ó tún àsìkò kan ànábì nínú àwọn aburú tí ó ṣẹlẹ̀ ni pé àwọn èèyàn kan dùn ni wọ́n wọ́n dùn ní abu jahannam ẹnu ọ̀nà náà jahannam géètì jahannam ni wọ́n dùn sí wọ́n wọn ò fojú jọ mùsùlùmí wọn ò fi ahán jọ mùsùlùmí wọn ò fi ṣiṣẹ jọ mùsùlùmí ṣùgbọ́n kí ló dé àfẹ́ pé wọ́n ń pèyàn sínú náà ó náà ní wípé yastanuna bi ghairi sunnati sunna tànàbì kọ́ ni yóò jẹ́ sunna wọn wa yahtaduna bi ghairi hadiyi ìlànà tànàbì sàtọ́ làwọn fi pèpè sójú ọ̀nà kọ́ ni yóò jẹ́ tiwọn. sàbẹ̀ wa ni tọ́ nǹkan ló dé ń gbà náà kí wàá ní kóhùn ó ṣe kí ni sífùm lè jòrí wọn tó bá ṣẹlẹ̀ kí ni kóhùn ó ṣe anabi tọrọ bá rí bẹ́ẹ̀ yà dúró ti àwọn jama mùsùlùmí tí wọ́n dúró déédéé tí wọ́n sì ní olórí dáadáa so àwọn jama mùsùlùmí ń bì náà lọ́run ti ṣàlàyé pé wàyà tẹ́bi sẹ̀bílẹ̀ mọ̀mìnì turuba muhammad sallallahu alaihi wa sallam ńlá tẹ̀ ṣiṣẹ́ mi ummati aladọ́lẹ́la àwọn ìjọ mi ò ní panupọ̀ lórí lórí ìṣìnà so látara àjẹrẹ́ ló jẹ́ pé afẹ́ akọni àwọn kan máa lérílẹ̀ tó ṣe wípé wọ́n máa pèpè sí ni wípé tọ̀ àti fẹ́ kọjá àlà ẹja padà eléyìí níbo la fẹ́ fi há nínú Quran níbo la fẹ́ fi há nínú hadith àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n ní kéèyàn ó máa ṣiṣẹ́ kékeré lórí súnà ó lóore ju kéèyàn ó ṣiṣẹ́ tó pọ̀ láì lẹ́rìí fún lọ kó jẹ́ pé o ṣe ju àtẹ̀kùsír àlà súnà khairu mina tẹ̀kùsír kéèyàn ó máa máa ṣe níwọ̀nba moderate wọ̀nba tó o sì lẹ́rìí fún wọ̀nba tó ń ṣe òun ó lóore tí kò máa ṣe púpọ̀ tó yẹ pé gbogbo ọ̀gọ̀rọ̀ tó ń ṣe yẹn kò lẹ́rìí fún nítorí pé àpèjúwe ẹni tí ń ṣe ẹni tí ọlọ́run ọ̀ràn àpèjúwe rà gẹ́gẹ́ bí ẹnìkan tí bóyá wọ́n ní káwọn èèyàn máa gbálẹ̀ nsìn ìpètò ẹ̀yin tẹ́ bá ń gbálẹ̀ o ìjọba gbẹ ẹ̀yin ní local government wọ́n ní ẹ máa gbálẹ̀ ìpètò ẹ̀yin tẹ́ bá ń gbálẹ̀ tó bá dé parí oṣù á fún yín lọ́ndẹ̀ náírà lóṣù wọn ó sì gbà láàárọ̀ láti di aago méje àárọ̀ tó bá di aago mẹ́jọ wọn ó kúrò mẹ ìwọ wa ń lọ títí ìjọ kọkànlá wọn yẹn pé ah kí lẹ̀ ń ṣe àwọn gbalẹ̀ ní balẹ̀ ti parí oṣù wọn fáwọn lọ́dẹ̀ dín ah, àgbà àtọ̀hún ò sí kankan lé ah, ìgbà mẹ́wàá lẹ́yìn fi ń gba di eight ah, níbo lẹ́ mọ́ ń gba dé láti bí ọkàn lọ́lẹ́ lọ́rọ̀ àgbálẹ̀ ni ọwọ́ ara ìgbà òun bẹ̀rẹ̀ látago gbàtà kọ́ porúkọ aláwọ̀kọ́ wọn ò porúkọ ẹni kẹ́ ah òun ò tí ì lè lùsì ó fúnra because tábánì ti ṣe òun ṣe ju àwọn eléyìí lọ tí wọn ò bá tiẹ̀ fóun lówó tó ju tiwọn lọ at least ó yẹ kán compensate wọn lẹ́yìn ọ̀rẹ́ yìí wọn ò pè gbogbo orúkọ tán tọ́ba lagiri jù gan ìyá tún lè jẹ́ mbẹ́ wọn lè ta ló gbéṣẹ́ fún ọ kò sáwọn ẹ̀ mọ̀ ni wọ́n lè la ilẹ̀ masalọ̀lẹ̀ àlà àpèjúwe tó kéré ní ayé ni ntọ́lọ̀ ń wọ̀ọ́rọ̀ kódà kó dààmú lérí ẹ̀ ah brother yẹn try lórí ọ̀rọ̀ ká gbìyànjú nídìí ẹ̀ ti pé ta ló sọlọ ló ní kó ṣe sànàbì ló ní kó ṣe ìdí yẹn tó fi jẹ pé ó dáa ká ṣe ìkìtìsọ́rù díìnì wa lórí alama jẹ́ hamina kìtàbù wa sunna alábẹ́yà ni sàlàfi sọ̀lẹ̀ kájọ ọmọ bẹ́ẹ̀ kódà tí o bá pọ̀ kọ́tà jọ ọmọ bẹ́ẹ̀ nítorí pé n ta àlè fi dábọ̀ wájú ọlọ́ọ̀ni yẹn kọ́lọ́mọdé ṣàánú ẹni kọ̀ọ̀kan wa. lórí eléyìí agbàgbọ́ yé pàtàkì àwọn táwọn ń pè ní sàlàf torí pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu ó fi ẹ̀sìn wa mọ lérí ní táwọn sàlàf bá dúró lórí pé ẹ̀sìn wo gbúdọ̀ ju bẹ́ẹ̀ lọ tá a bá ti ti sọ pé agbọ́n jù wọn lọ à ń ṣe jù bẹ́ẹ̀ rẹ pé ayé lajú sí afẹ́fikún eléyìí ọ̀bá gbà mọ́ afẹ́fikún ìsọnù ń bọ̀ nìyẹn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ òṣìṣẹ́ ọlọ́run ti wá ṣe rí pé bó ti wá wulẹ̀ kó burú tó kó gba àwọn yẹn mọ́ àwọn kan mọ̀ dìde pé ẹ wá o ẹja padà o ẹ wá o ẹja padà o àwọn yẹn mọ̀ wọ́n lè mọ́ pọ̀ bẹ̀tẹ̀ àwọn yẹn mọ̀ dìde wọ́n mọ̀ nítọ̀ ẹja padà ẹja padà sí ìdí súnà ẹja padà sí ìdí súnà gbogbo ìgbà ni ó dẹ̀ mọ́ ẹṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn tó ṣáájú ọṣẹlẹ̀ lásìkò tá a wà yìí yóò tún máa ṣẹlẹ̀ títa yóò fi ní já yóò fi ní jáyé máa yóò máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà sì làwọn tí wọ́n fẹ́ máa tayọ àlà náà máa ṣẹlẹ̀ bíkọ́sì àwọn náà mọ̀ rẹ̀ pé ah, ayé ti lajú ju gbogbo eléyìí lọ àwọn èèyàn máa wà wọ́n máa tẹ orí ẹ̀sìn bá sí ìfẹ́ inú àwọn èèyàn pé ah, tábánikà máa ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn oníṣẹ́ sí yìí ṣùgbọ́n síbẹ̀ síbẹ̀ àwọn kan mọ̀ dé pé rárá o check and balance rẹ̀ no eléyìí táwọn ṣe yí àlẹ́ o ẹja yà àlejò wa gbẹ wá ló ń gbẹ pé tọ bí ọ̀rọ̀ bá wá rí báyìí ká máa wà níbi àwọn tí wọn máa gbé ẹsìn wọn lórí wípé bóòlù Ọlọ́run ṣe sọ bóòlù ànábì ṣe sọ kódà kó má pọ̀ ká ń fi lérí ẹ bẹ́ẹ̀ kó má lékún kó má dínkù ju ká wá sọ pé à ń ṣe púpọ̀ tá à lẹ́rìí fún lọ sọkọlọ ọba àti ọlá rẹ ká kọ́mọdé ṣe àlọ́ nìkan ká wá. àwọn sálàfù tí a ń sọ̀rọ̀ wọn yìí oná làwọn tó yẹ pé wọ́n gbé àgbọ́yé ẹ̀sìn wọn ala tadayyunu bil kitabi wa sunna ala fahmi sálàfù sọ́ọ̀lẹ̀. bákan náà nínú àwọn sálàfù wa yìí ó ń bẹ nínú àwọn tí ó ń bẹ nínú àwọn tàbíùn ó sì tún bẹ nínú àwọn míì náà tí wọ́n tún bẹ táwọn àfáà tún kà wọ́n kún ara àwọn sálàfù wa náà lẹ́nu lóòótọ́ àwọn yẹn wọn ò jìnà sí wa ṣùgbọ́n àwọn àfáà tó máa ń kà wọ́n sára wọn lóòótọ́ tá a bá pè wọ́n kálàfù ni wọ́n ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn máa pè wọ́n ní sálàfù nítorí wípé kí ni wọ́n di ìlànà àwọn sálàfù mú ní tí wọn ò bá ti lẹ́rìí sí wọn ò ní pèpè sí. nínú àwọn bẹ́ẹ̀ ọ̀kan ni ìmáàmù sàwùrí ìkan ni ìmáàmù máàlìkì abu hanifa àwùzáì ìmáàmù ṣàfi ìmáàmù ahmad bin hanbal abdullahi bin mubarak afa imam imam bukhari sufyan bin uyayna imam bukhari muslim gbogbo àwọn yìí ní ara àwọn sálàfù àná ni wọ́n jẹ́ bákan náà sheikhul islam bin taymiya khalafu ne ṣùgbọ́n nínú àwọn sálàfù náà tó ma wa zahabi imam zahabi ibn kathir ibn qayyim al-jawzi kódà muhammad bin abdul wahab lásìkò wa taa tún wáyé wọn tún ní tọ nínú àwọn taa tún kà sí pé kálàfù ni wọn ṣùgbọ́n a tún máa ń fi wọn sípò sálàfù náà nítorí pé kí ni ojú ìlànà sálàfù ni wọn dúró lórí gẹ́gẹ́ bí àwọn afọ sheikh islam uh, sheikh uh, abdulaziz bin bas rahimahullah sheikh uthaymin almuhadisul kabir muhammad nasiruddin alalbani gbogbo àwọn èèyàn yìí náà nínú àwọn sálàfù àni wọn jẹ nítorí pé wọn ò ní pèpè sí nǹkan kan àfi nǹkan tán bá rẹ́ẹ̀rì fún so àwọn èèyàn yìí ni wọ́n ń gbẹ wá lóhùn gbẹ láti pé ká máa lọ sí ojú ọ̀nà sálàfù ká má jẹ́ kẹ́sìn wọ́n tayọ ẹ̀ nítorí ẹ̀ ń pè ní ẹ̀sìn wọ́n ní àdínù òun náà ni nàtàdáyánú bìlìmọ̀kúlì lábìlìmọ̀kúlì a máa ṣẹ̀sìn a máa ṣe lọ́hùn pẹ̀lú wípé àárẹ̀rì fún nǹkan báyìí ni kì í ṣe wípé ó da báyìí náà ó bá làákàyè mu a máa ṣẹ̀sìn pẹ̀lú nǹkan tá àárẹ̀rì fún orí eléyìí ni àwọn tí wọ́n jẹ́ sálàfù orí ẹ̀ ni wọ́n dúró lé lórí. now ṣùgbọ́n tó bá wà àwùjọ wa lénìí oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ní tó máa ń ṣẹlẹ̀ wípé tọ̀ yóò wá jẹ́ kọ́pọ̀lọpọ̀ ẹlòmíì mọ̀ ẹ̀gbẹ́ ẹjọ́ ṣé níbo ni wọ́n ti ń gba fọ́ọ̀mù sàlàfíà èmi náà fẹ́ gba fọ́ọ̀mù sàlàfíà because bí ó ṣe rí lójú ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì nìyẹn pé ah, èmi ò tí ì di sàlàfíà bó ni wọ́n ti ń dà ṣé ẹgbẹ́ tuntun mi ṣé fíkírà tuntun mi tún ni ẹlẹ́kan wọn àbí mílẹ̀ ìgbẹ́jọ́ kí ni yàtọ̀ láàrin alùsùnà àti sàlàfíà so àwọn ṣubuhati yìí ọmọ ń ṣẹlẹ̀ kódà ẹlòmíì gan ń mọ pé sàlàfí lòun lórí àìmọ̀kan àwọn nǹkan kan òye ni òun ẹja alùsùnà kí ni nǹkan tó wà ń bẹ̀ ni pé láì ìtìbárù bí tẹ́sìmìyà ìfúnra ẹni lórúkọ ò ní ìtìbárù lọ títí kò ní ẹ̀ka kún kàkà lọ títí ṣùgbọ́n ní tá a gbé lọ́wọ́ òun ló ṣe pàtàkì bẹ́ẹ̀ náà sì ni ìfúnlórúkọ ẹ̀rí mẹ́gbà lórí pé ọjà ọgbẹ́ sàlàfíà ẹ̀ ẹ̀ mẹ́tì ẹ̀ sàfitì mi mi ò fẹ́ gbọ́ sàlàláìláì mi ṣe sàlàfíà òun musiba fàá ń kún tàtà musiba tó àrùn àyè màkà òun lọ́wọ́ kọ̀ọ̀tì láwùjọ wa lé ní kọ́lọ́mọdé ṣàánú àríkánu dáwọ́tù sàlàfíà rẹ́pẹ́tà bá ní ká wo Ana, a náà á mọ̀ rí pé dáwọ́tù sàlàfíà ṣùgbọ́n lọ́dọ̀ tèmi mo wo gbogbo ẹ̀ sí títí látòkè délẹ̀ mi ì fẹ́ẹ̀ rí yàtọ̀ lórí gbogbo àwọn àlàyé tí alùsùnà wàlìjàmá tí wọ́n ti sọ lórí ọ̀rọ̀ sàlàfíà kò sí yàtọ̀ mẹ́. so láti lè jẹ́ kẹ́nìkan sọ pé lónìí pé òwe ṣe sàlàfíà òwe ṣe kìnnì ìnáwó gbogbo eléyìí ìbára lórí wípé kákan fi orúkọ yẹn ṣe ìtìsáàlù pé tọ̀ àwọn ìròrí yìí ìròrí àwọn tó dúró lérí pé àwọn tẹ̀lé sálàfù ni ṣùgbọ́n ìròrí tó bá ti ti yàtọ̀ sí eléyìí tó bá rí báyìí tó bá rí báyìí tó bá rí báyìí ìròrí àwọn fírkà dọ́là lélẹ̀ ṣùgbọ́n lẹ́mi wà lẹ́sẹ̀ pé ah ẹ̀wọ̀n ò tí mọ̀ pèmí náà ní sálàfí ṣé sálàfí lè mi ìròrí rẹ̀ láwo ó sì lè pe ààrẹ sàlàfíà kó ṣe pé èyí sálàfí gan kó ṣe pé bídí ọwọ́ àánú fírkọ́tù dọ́là ọba àtúntò dá mi ilẹ̀ lọ́la kó tún sọ pé muhammadiya ìwọ lọ́mọ nítorí òkú rẹ̀ jawhar hakoik ní tẹ́ dúró lórí yẹn ó ní mọ̀bádìí ní ta fẹ́ wọ ìjọ wà níbàámu lórí táwọn sálàfù dúró lórí so látara àdìlẹ àríkàlù dáwà tó sàlàfíà kí ni ìpèpè dáwà sàlàfíà kí ló dúró lé lórí gan àwọn orígun orígun mẹ́ta náà ni orígun alákọ̀ọ́kọ́ náà ni tawhid aslu kulli shay lóbi jẹ́pọ̀ àwọn èèyàn máa ń lé bẹ́ẹ̀ àwọn sáláyà ọ̀rọ̀ akida sáà àkóbùdọ̀ mọ́ rí bẹ́ẹ̀ nítorí pé ntànàbí sàlám kọ́kọ́ sọ fún odidi ọdún mẹ́tàlá kí lànàbí ń bá àwọn èèyàn sọ mọ́ka àkídà tó tawhid nítorí pé ẹni tí ó ò lè jagun ẹni tí ò gbogbo nǹkan ni ó le nínú ẹ̀sìn lójú ẹ̀sìn kò mọ kò gbàgbọ́ yé kí ni wọ́n ń pè ní Quran kí ni wọ́n ń pè ní jàlálà ọlọ́run gẹ̀gẹ̀ pé kọ́lọ́run pààyàn láṣẹ ẹlòmíì tábà ní kó mẹ́rin wáyé yẹn àfọ̀hún dálíà àfọ̀hún tàlímù sọ báyìí kò mọ kí mọ̀ pé tábà ní dẹ̀líl kò yé àwọn kan yẹn sì ti sọnù mọ́ lọ́wọ́ látọ̀rọ̀ àràkídà àbá kan sọ̀rọ̀ kan jọ kó ní ọlọ́run bá sọ pé yá àyíwá lẹ́dí ní àmọ́nù kú àǹfọ̀sàkùn ọlọ́run bá sọ pé ẹ̀yin èèyàn ẹ ṣọ́ra yín ìtumọ̀ tó fún nìyẹn ẹ̀rí pé ó jọra pé ẹ ṣọ́ra yín ẹ̀rí pé kú àǹfùsàfù ẹ sọ̀rọ̀ yín ó ní tí Ọbásanjọ́ tó bá ní pé kán sọ ń kọmíṣánná ò pólísì Ọ̀ṣun ṣe lápèjúwe pé kán lọ fún lẹ́tà nínú yàrá rẹ̀ pé kán sọ wọ́n pé kán sọ́ra rẹ̀ o ó ní tó bá sọ fún ọ bẹ́ẹ̀ ó ní ìwọ kọ́ ló sùnú lé o ó ní kàn wọ́dọ̀ rẹ o pé kọ́kà nìkan lọ sọ fún ọ pé òun gbúrò rẹ o pé kán sọ pé ọ sọ́ra ẹ̀ pé tọ ẹ rí i pé gbogbo èèyàn ní ọlọmọ bìkẹ́ ẹ̀dákun ẹ̀bùkú ló ń ṣe ẹ̀dákun ẹ̀jọ ẹ̀bùn bẹ̀bẹ̀ òun ọmọ tó ń ṣe pé ẹnu pọ̀ kódà Ọbásanjọ́ jìnnà gan gọ́fúnà chairman local government pé ẹ lọ sọ wọn pé kò sọ rẹ nínú ẹjọ ẹ bó ń bẹ̀bẹ̀ kí ló ń sọ ṣùgbọ́n Rabbuna azza wa jal ọlọ́run bá sọ pé kú anfusakum ọlọ́run ẹ ṣọ́ra yín àtúnrẹ́ ọlọ́run náà ẹjọ́ gbọ́dọ̀ kí àwọn at least <laughs> irú wa yìí ká tó di kọ́rọ̀ wa ọjà sí náà ah, táwọn kan ṣe sìnà dáńsẹ̀ bọ̀ at least ah, asaasi maintain irun yẹn bí o tiẹ̀ at least juma service and then wákàtí márùn yẹn and try. Ah, <laughs> ọ̀rọ̀ ọlọ́run ọba tayọ bẹ́ẹ̀ kọ́lọ́run mọ́ṣẹ́ ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa àwọn àyà kan bẹnu Kùránì pé téèyàn bá lè ronú sí jinlẹ̀ ẹ̀rọ ọlọ́run ó bá yẹn ẹ̀rọ ọlọ́run ó bá yẹn púpọ̀ ṣùgbọ́n tí ò bá sá kìídà ìrònú yẹn ò ní lọ bẹ̀ àkídà ní òye ni lèyìn òfin lè mọ̀ pé àṣẹ ọlọ́run pa yìí kì í ṣe pé nọ́mbà fẹ́ ọlọ́run mọ̀ sọ̀rọ̀ bí ọlọ́run pé kàdálíkà yubayyinu Allahu lakum ayati wa gbogbo ẹni tó bá bí ire kó tayọ àlà yẹn ṣùgbọ́n ẹlòmíì ọgbẹ́ àtọ́ ah, ọlọ́run náà jẹ́ra níyàwó pé nàìjíríà là wà ọlọ́run ti àá ah, tákìdá bá wà kò ní ìdíkan ṣe máa ṣe tẹ̀síìrì ẹ̀ fún àwọn sálà fún ọmọ káyà kura wọn ò dẹ̀ máa sun ẹkún nítorí pé wọ́n mọ̀ ìtumọ̀ táwọn wọ́n mọ̀ ìtumọ̀ Quran kò lẹ́sí tí ó sọ yẹn fún wa ju àkìdá lọ ló fi dẹ́ pé àwọn sọ̀hábà radiyallahu anhu ajma'in àwọn èèyàn ó dìde wọ́n sì lọ kú wọ́n rí ikú báyìí ní padà wọ́n ò dẹ̀ lọ kú síbẹ̀ àkìdá ni ló ṣáájú so enti dáwà ruknul asasi nìyẹn lórí dáwà sàlàfíà lórí dáwà gbogbo àwọn ẹlẹ́rìí tó ṣáájú ó sì wà ní bàmú tó lọ́n gbẹ́lá ní muhammed sallam lọ́wọ́ ṣùgbọ́n lẹ́ni àwọn èèyàn máa sọ pé ẹ akídà máa dá problem lẹ́ni ẹ máa sọ̀rọ̀ iṣu tawhid ẹ kìnnì kan ẹ níjẹ́ káwọn èèyàn kọ̀kọ̀ ní sí unity ẹ máa sọ̀rọ̀ akídà mọ́ fún èèyàn sì ní sọ̀rọ̀ akídà nítorí sọ ni pé ànábì gan náà kò ríṣẹ́ jẹ́ nìyẹn torí ọ̀rọ̀ akídà làwọn ẹ̀dùn kọ́ ṣe àlàyé fáwọn yẹn so oníkúkúrú nítorí àsìkò ta ni ó kéré gan lórí ọ̀rọ̀ tawhid ọ̀rọ̀ pọ̀ lábẹ́ gan wọ́n sì pín lórí ọ̀rọ̀ tawhid rububiya uluhiya asma wa sifat bó jẹ́ jẹ́ pé àwọn àfikún mi tún wà ń bẹ̀. abala aláwọ̀kọ́ lè lórí ọ̀rọ̀ tawhid àkọ́kọ́ àwọn àfáà ti síwájú pé ẹdí kakọ́ sàlàyé tawhid asma wa sifat fáwọn èèyàn nítorí pé tó o bá mọ ọlọ́run tó o mọ ìròyìn ọlọ́run ọ mọ ọlọ́run tó o fẹ́ sìn tó o mọ̀ wípé ọlọ́run ọba yìí ó ní àwọn ìròyìn kan àkíkọ́ ìròyìn yẹn ń bẹ fọlọ́n pápápá ìròyìn yẹn ń bẹ fọlọ́n màmá kojú yẹn tó kéré kan wá àsìkò tá a ní kiri gan ọlọ́run ọba ròyìn ara rẹ̀ wípé òun ọlọ́run òun ọba tí ń bẹ ní sánmà bizaati yìí pẹ̀lú bíbẹ rẹ̀ òun sì ń bẹ pẹ̀lú gbogbo èèyàn pátápátá bi ilmihi pẹ̀lú ìmọ̀ rẹ̀ àwọn fíríkọ̀ kan sọ pé ń rárá gbogbo ibi lọ́lọ́run wà nítorí pé wàláhù kìnnì kan fíkúlì màkání kìnnì kan kankan gbogbo ibi lọ́lọ́run wà sùmọ́tà bá wo ìròyìn tọ́lọ́run bá fi ròyìn ẹ òun bẹ ní òkè alárasì ibẹ̀ ní dáàtú ọlọ́run wa akídà tó lálàáfíà yẹ nípa àsùnmọ́ wa ṣẹ̀fà. sọ́yìn mẹ́wàá máa rò pé ọlọ́run gbogbo bi náà lọ́lọ́run wà pẹ̀lú pé gbogbo bi ọlọ́run wà ń gbogbo bi pẹ̀lú ìmọ̀ rẹ̀ eléyìí tó sì fi yé wa ni wípé lápèjúwe gbogbo ilé ayé bá a ṣe wà ń bẹ̀ ọ̀dà ìgbẹ́gbà téèyàn lápèjúwe bí àtẹ̀yàn gbé abọ́ kan síwájú kéèyàn wá kó àwọn ìrà kan síbẹ̀ àwọn ìrà eléyìí eléyìí wá ń palẹ̀ eléyìí fọ́ gímélé lórí gbogbo wájú o sì ń wò báyìí tọ́ba bilé rè pé sóun bẹ pẹ̀lú àwọn èèyàn àbóòsí pẹ̀lú wọn èèyàn bẹ pẹ̀lú wọn ṣùgbọ́n ṣé èèyàn kó sínú abọ́ yẹn ṣé èèyàn wà nù abọ́ èèyàn sì ń bẹ̀ ṣùgbọ́n àtàwọn àwọn bíi ilmic walbasor wanazor òun wo nǹkan tí wọ́n ń ṣe lànà àtàlà mi fi sọ wípé ìpele tó ń bẹ láàrin sánmà kan sí sánmà kejì ní five hundred years ni ìpele tó ń bẹ ní sánmà ẹlẹ́ẹ̀keje sí àlẹ́ àràsí odò kan ń bẹ láàrin sánmà ẹlẹ́ẹ̀keje sí àlẹ́ àràsí jíjìn rẹ̀ five hundred years ni lẹ́yìn ẹ̀ ló tó wá kan àlẹ́ àràsí títóbi kùrùsí yìí sí àlẹ́ ara àjọdá ẹ̀dá àgbà téèyàn lọ sí ilẹ̀ desert téèyàn wá ju bí ihoro àgbàdo kan sílẹ̀ bẹ́ẹ̀ ni kùrùsí àlẹ́ ara ìṣe lẹ́gbẹ̀ẹ́ kùrùsí yìí ọlọ́run wa ń bẹ ní fọ́ọ̀kàl kùrùsí yìí ó wà ń bẹ lókè fàyànzuru mọ́nsá tá a malo bó ṣe wà nù hadith yẹn ni ọlọ́run wa kankan wà á pamọ́ fún ẹ ọba lọ sápamọ́ kó tilẹ̀kùn mọ́rí ó ń rí ọba yìí wallahu ọlọ́run rí iná lójú yasma obila samọ ó ń gbọ́rọ̀ ṣùgbọ́n kò létí hada tafalsof, à ń philosophize nìyẹn ẹlòmíràn yẹn tó pé tẹ bá kọ́ lọ́run lójú ẹ ti fi wéèyàn nìyẹn ta ló sọ fún ọ bẹ́ẹ̀ tẹ bá lọ́run lẹ́sẹ̀ ẹ ti fi ọlọ́run wéèyàn nìyẹn so àwa sọ pé ọlọ́run ò lẹ́sẹ̀ ṣùgbọ́n a pé ẹ ó lágbára à ní pè lẹ́sẹ̀ hada tahrif nítorí pé bá a ṣe dúró ní ìsìn tébù yìí ní ìsìn a sọ ni àbí kì í ṣẹsẹ̀ walilayi ni masala ala ntọ́lọ́n bá sàfitì sọ́dọ̀ ààrẹ nínú akida salaf òní pé ká sàfitì ẹ̀ sọ́dọ̀ lọ kì í ṣe pé Albani lọ́sẹ̀ wá sọ kì í ṣe pé bumbas lọ́sẹ̀ sọ kì í ṣe pé àfa nǹkan lọ́sẹ̀ sọ kódà Imam Malik rahimahullah kọ́lọ́wọ́n bá kó bá yẹnu sí gbàdán bèè lọ́wọ́ ẹ̀ nípa pé Ọlọ́run bá lóun pẹ̀tẹ́pẹ̀ lórí àrà sí ó ní al-istiwa ma'lum wal kayfiya majhul was-su'alu anhu bid'ah kódà gbàdé ni ẹ tún dàlá àmú onítọ tọlọ́run bá lóun bẹ lórí àlẹ ara sí ẹ má máa béèrè pé ṣé bí àhàn ṣe ń jókòó yìí náà ló ṣe jókòó tó fi dì jókòó ẹ má béèrè ìmọ̀ béèrè nǹkan àyẹ̀ bídí àrẹ ṣùgbọ́n ọlọ́run ló ń bẹ lórí àlàyé àti òǹbẹ̀ ń bẹ níta àlẹ́bí yẹn lẹ́kùn bìjà láàlì yìí bó ṣe wù ú bó ṣe tọ́ sí náà ló ṣe sọ yẹn àgbà gbọ́ bẹ́ẹ̀ a sì dúró lérí ẹ̀. ìgbà tí mọ̀mọ́ àlìkí wa ń sọ fẹ́ nìyẹn wá ń la gírí pé ah òun fẹ́ kó explain ẹ̀ because ẹ̀ dábàá ní ká wù dáadáa ẹ̀ kí mọ̀mọ́ àlìkí ni kí wọ́n jù síta nínú mọ́tálásí káwọn èèyàn lọ jù dáadáa wọ́n wọ síta wọ́n jù síta nínú mọ́tálásí nítorí pé ó ń so gbogbo àwọn ìmáàmù àtàṣáájú wàhùn ala àtàrí sálàf so lórí ọ̀rọ̀ tawhid asma wa sifat kò sí àyè ní àbá kẹnu bọ eléyìí púpọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọnù lórí abala ìròyìn ọlọ́run àti àwọn nǹkan tí ọjọ́ orúkọ tọ́lọ́run bá fi ròyìn rẹ̀. bákan náà àlè ìtìbá títẹ̀lé tawhid asma wa sifat yìí lẹ́yìn okù rububiya okù olohiya ah, òun náà títẹ̀lé bákan náà lọ́ndà rẹ̀ náà náà lábẹ́ tàwíìdì yìí àwọn àfáà tó fi yé wa lábẹ́ tàwíìdì dáwàtú sàlàfíà ò ní pé alẹ́ iman bí anna allah wahadahu walaysa li ahadin siwahu haqqu tashri'i lil bashar fi shu'uni duniyahum wa ukurahum kama qala allah ta'ala wallahu yahkum la mu'aqqiba li hukmihi inil hukmu illa lillah. bákan náà nínú ìgbàgbọ́ nínú ọlọ́run lọ́ndà àkídà tí àwọn àfa salaf tọ́dún lórí ìlànà dáwàtú sàlàfíà tí wọ́n bá ṣàlàyé àgbọ́yé ẹ̀sìn fún yẹn wọ́n ṣàlàyé àkídà débi wípé sísòfin ọlọ́run ló ní ó ń bẹ nú àríkánu dáwà sàlàfíà lábẹ́ tawhid ibẹ̀ yẹn lẹ́ẹ̀tì wá rí wípé àwọn àfa àtàwọn bá gbọ́yé dáwà sàlàfíà wọn ò ní gbà ni am lahum shuraka shara'u lahum min ad-din ma lam ya'zan bihi la ẹnìkan lé ẹnu ẹnìkan gbà láti lè wá sọ pàrọ̀ ẹ̀sìn ní nǹkan yìí tí tọ́lọ́hún sì sọ pé kì í sáré sí. so nínú àkídà tá a fi bọ́ àwọn èèyàn nìyẹn ọlọ́run ló lẹ́tọ̀ọ́ kó sọ pé kínní halal ni ọlọ́run ló lẹ́tọ̀ọ́ kó sọ pé kínní haram ni ọlọ́run ló lẹ́tọ̀ọ́ kó sọ pé ẹ ṣe báyìí ọlọ́run ló lẹ́tọ̀ọ́ kó sọ pé ẹ má ṣe báyìí ẹnikẹ́ni nínú èèyàn kò lágbára àwọn àkídà yà gbúdọ̀ gbèsè àwọn èèyàn lẹ́nu so ká gbúdọ̀ jẹ́ káwọn èèyàn kọ́ gbogbo èèyàn gbọ́yé ìbáṣe pé gbogbo mùsùlùmí lọ gbọ́yé ni ọ̀pọ̀lọpọ̀ wàhálà tá à ní lé ní kò ní máa ṣẹlẹ̀ ẹlòmíì yóò ní ẹ ọ̀dọ́ ọ̀dọ́ wọn lè sọpọ́ lọ́n sọ bẹ́ẹ̀ kò ní sọpọ́ lọ́n ní wọ́n lè sọpọ́ lọ́n sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ ọlọ́run náà sọ bẹ́ẹ̀ ká má lo ọpọlọ wa ọlọ́run náà sọ pé ọlọ́run náà sọ pé ẹ làálàkùn tà kìlú náà ẹ lèwúlè làlbáàbì mi sọ̀rọ̀ pé ẹnìkan kan sọ wípé òun ò nígbàgbọ́ lórí pé ká ṣàlàyé àkídà fáwọn yẹn àlà àkídà tó àwàlà kọ́dà náà ọ̀pọ̀lọpọ̀ àwọn afáà tí wọ́n ṣe ìtìsáàf sọ̀rọ̀ haraka Muhammad Kutub kọ́lọ́mọ̀ bá kó bá ayọ́nu sí wọ́n pè sí mùtàmọ́rù kan ní maka ní darul umul uh, qura darul hadith ní maka pé kọ́ wá sí wá sí wọ́n wá bilé rẹ̀ wípé ya sheikh pé eh, ali àkídà àwàlà amid dawla ṣé ká establish state lo ṣáájú ni àbí ká kì í dẹ̀ kọ́kọ́ yáwọn èèyàn náà ìdáhùn tó kọ́ fi dáhùn lóhùn ni pé àlẹ́ àkéyídá tu àwọ̀lẹ̀. àlẹ́ àkéyídá tu àwọ̀lẹ̀ àkéyídá là kọ́kọ́ àkéyídá ni ó yẹ yẹn lọ́ọ́ jẹ́ olórí ni wọ́n fi ọ́ sípò kan lónìí gbogbo àsìkò àwọn sọ̀hábà tá à ń kà tán wọn yẹn kí ló dé tí wọ́n fi rọra wọn lẹ̀ tó báyẹn because ipò wọn mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì àti lè dojúkọ ọmọrùbá ọmọrù sọ̀rọ̀ báyẹn rú mọ́ bàá ṣùgbọ́n tí ẹ bá sọ pé mọ̀sùlùmí àti umaru mọ̀ pé ọlọ́run ó bí òun léèrè umaru sì rẹ̀ rẹ̀ ńlẹ̀ ní ọjọ́ kan ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ umaru nìkan lọ pọ̀ obìnrin kan wá obìnrin yẹn lóyún sínú bó ṣe gbọ́ pé umaru ń pè òun báyìí bó ṣe gbọ́ pé wọ́n ní umaru ní kọ́ wá báyìí oyún inú rẹ̀ ṣe wàhálẹ̀ straight àwọn olórí mùsùlùmí nìyẹn kì í ṣe pé kọ́ àmọ́ ẹ̀ṣẹ̀ bí ẹ̀ ń tẹ́yìn fọ́mọ́ inú Umar wa ni tọ kìkú yẹ pé òun lòún dáràn yẹn Ali wa ni ara o ìwọlọ ọsàn díyà ìwọlọ pààyàn yẹn o nítorí pé tí ìbá ṣe gbórúkọ rẹ tó gbọ́ yẹn kí nǹkan yẹn ò ní ṣẹlẹ̀ tó látara òun láti san gúnra ọsàn owó ẹ̀mí Umar ní tọ kò sí problem Umar wa sọ wípé la khaira fikum kò sóore nínú ẹ̀yìn èèyàn yìí tí n bá ṣàlàyé tẹ̀ balẹ̀ correct mi bákan náà kò sí sóore lára tèmi náà tí ẹ correct mi sí mi gbà kí ló dé kí wọ́n lè mọ ibi àkídà ló yé débẹ̀ ẹlòmíràn sọ fún mi pé tóun bá ti sọ̀rọ̀ abẹ́gẹ́ nìyẹn wọn ò bí ẹnìkan dáa tó bẹ́ẹ̀ nítorí pé àwọn kankan ò yé inú àkídà tákìdá báyìí àti àmà pé èèyàn ó jábọ̀ tí yẹn gbé láyé ṣe wájú ọlọ́run kò ní mọ̀ fìyà jà wọ́n yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí mùsùlùmí ta ni pé ìbí kìíní ṣe mùsùlùmí ni ọ̀pọ̀lọpọ̀ olówó mùsùlùmí ta ni tí wọ́n ní kó wá ṣẹ̀sìn báyìí kò ní ṣe ta ni náwó sí díẹ̀ kò ní náwó sí díẹ̀ sìn nítorí kò lákìdá ni tó bá lákìdá kò ní ṣe bẹ́ẹ̀ yẹn lábùrà máa ń bọ́nà ọ̀f ìyẹn túmọ̀ pé ní ni ìpìlẹ̀ tó gbọ́dọ̀ kọ́ ṣáájú òun náà sì ní dáwà sálà fún olódóore lórí. ọ̀rọ̀ ẹnì kankan kò gbọ́dọ̀ dúró lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ anabi sálà sálà ọ̀rọ̀ yẹn agbàgbé ọ̀rọ̀ yẹn tànàbí látẹ̀lẹ̀ nínú àwọn orígun àkídà sálà fún mi. tànàbí bá sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ tànàbí náà látẹ̀lẹ̀ ìyẹn tànàbí fi ròyìn àwọn tí wọ́n tẹ̀lé pé àwọn tó ṣe tẹ̀lé nìyẹn nítorí pé wọn rèé yiri ọ̀rọ̀ ànábì Imam Malik rahimahullah akọ́nà ọba kọba ayọ́nisẹ́ tí Imam Malik tó bá bi léèrè ọ̀rọ̀ kan ìdájọ́ ẹ̀sìn kan tí màmá Malik bá fẹ́ sọ ìdájọ́ ọ̀rọ̀ yẹn tàbá lọ wo tíra àfọwọ́ Mustafa Sibai àárí ọ̀rọ̀ àdìsí yẹn bẹ àárọ̀ ọ̀rọ̀ yẹn bẹ nígbà tó ń sọ̀rọ̀ nípa makanatu sunna fi tashri' Imam Malik tàbá bilẹ̀rẹ̀ ọ̀rọ̀ kan nípa ọ̀rọ̀ ṣẹ̀ríà tó bá kàn ẹ̀rọ kó ti àdìsí láti lè fi fẹ́ sẹ ìdájọ́ yẹn rinlẹ̀ yóò sọ fẹ́ nìyẹn pé kẹ́ni yẹn ká wo ibi táwọn yẹn kódà wọ́n sọ pé ọ̀kan náà àwọn sálàf kì í gun ẹṣin nílùú Madina kì í gun kẹ́tẹ́kẹ́tẹ́ nítorí pé yóò ní ìwà aláìlẹ́kọ̀ọ́ ni kó o máa gun ẹṣin lórí ilẹ̀ tí wọ́n sin ànábì sí àwọn èèyàn yìí nìyẹn so alẹ́ ìtìbá títẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ní ti pátápátá eléyìí tó sì máa jẹ́rìí ṣahada tá a la ṣe pé ashhadu anna Muhammadan rasulullah mo jẹ́rìí pé òjíṣẹ́ ọlọ́run lànàbì ìtumọ̀ kí mo jẹ́rìí sọ pé òjíṣẹ́ ọlọ́run lànàbì ó wá kó àwọn nǹkan tó pọ̀ sínú alẹ́ ìlìmọ̀ bí anna muhammad rasulillah mubaligu an rabbi jala wa ala wa inna wu jaa bi wa hayayni alukur'ani wa sunna. ẹnìkan bí mílíọ̀nù ìjọ kan mọ̀ sọ pé mo ní sunna anabi wáàyí náà ni à ó ní ẹ̀yọ́ ní ẹ̀mọ́jà kọjá la. ọlọ́run sọ pé kur'ani nìkan ni wáàyí pé sunna yìí ṣe wáhàyí kì í ṣe revolution wọ́n á ní ọlọ́run náà ló sọ bẹ́ẹ̀ ó ní níbo nínú kuraani ọlọ́run ló sọ bẹ́ẹ̀ mo jẹ́ pé tọ́lọ́run bá sọ ní kuraani pé wà anzalna ilayka dhikra alayka dhikra anzala ọlọ́run ló ń bẹ̀yẹ anzalna alayka dhikra litubayyina linnas ma nuzzila ilayhim nuzul méjì ló wà ń bẹ̀ wà anzalna alayka dhikra kuraani nìyẹn àwa la sọ dhikru fún wa nàbì litubayyina linnas kó o lè wàá máa sàlẹ̀ àwa la sọ dhikru sunna kalẹ̀ fúnra ànábì lìtùbá yìí náà lìnà aṣọ súnà yẹn kalẹ̀ kó lè máa jẹ́ tìbíyànà láti lè jẹ́ kó lè máa fi ṣàlàyé má nùsìlà ilayhi níta sọ kalẹ̀ ìdán wáhayẹ́yìn súnà wáhayù ni kùrán wáhayù nùzúlù min Allah ètò tó wá kílíẹ̀ náà kó wà máa yà ń tẹ̀kú ánìl hawa in huwa illa wáhayù yuha tábàtì gbàgbọ́ yé ọ̀rọ̀ súnà wà dé pé súnà ànábì wáhayù min súnà yìí pé ìyẹn ni ó sọ ìròyìn bẹ́ẹ̀ bọ́bá fẹ́ o lè ṣe bọ́bá wù ọ́ o lè filẹ̀ ẹ̀ bá wù ọ́ o lè ṣe ah èyí sì dúró lórí àgbẹ̀yà àwọn sálàfù mina sunna ma kana tuwaji tó bá ṣe tó jìyà nínú sunna àwọn kátó ọ̀rẹ́ yẹn dẹ́gbẹ̀ẹ́ ni o gbọ́dọ̀ má ṣe. Europa, um, äh, in der, in der Landesumrecht zu schützen, Europa ist ein Abgabe, in der Landesumrecht da hausa ne a wani da hausa ne ta ta ta kaji na mu